فلو جنها ذا الليل وامتد سرمدا bí òru yìí bá gùn lọ kọrin kése kílẹ̀ ò mọ́mọ́. famanga ìwúrọ̀ bí yorùjì usubu asaniya. talẹ́ni náà yàtọ̀ sọ́lọ́hún tí yóò dá àárọ̀ padà fún yín akí ọlọ́run ọba tó ní gbogbo kíkì ọlọ́run ọba mi tó ní gbogbo kíkì ìlú ìbàdàn lẹ́wà yìí wọ́n sì ń kí ọlọ́run nílùú yìí ẹ gbọ́ bá kéwì ìlú ìbàdàn ṣe wí ni. bó o ló ṣe wí bàbá. ó ní olúwa mi o. olúwa. ẹ̀rẹ̀kẹ̀dẹ̀dẹ̀ ọba tó kún fọ́gbọ́n digbidigbi ọlọ́run òdodo ní í ṣe. anani má mọ́rẹ́ lọ́wọ́ lolúwa èmi ò tètè mọ́ pọ́ bá ayé arábì ní í jẹ́ bẹ́ẹ̀. ọba tí ń jẹ́ máa mí ọba tí ń jẹ́ máa mí mọ́ ọba aṣọ Èdùmàrè tó ní wá tẹ̀mítẹ̀mí olúwòwò ọba tí mójú ọlá wo ni wòmíwòmí ẹni tí wọn kì í wò ó tún ní kábíyèsí ọlọ́run èlé koko lọ́jọ́ líle ọba mi ẹ̀rọ pẹ̀sẹ̀ lọ́jọ́ tútù tútù adákú fikúpakú olìkìlákàlìkì ajíkanlùkọ́pá òpàkànwòkànyè ògbólódodo dìde òsọlọ̀tẹ̀dílẹ̀ èyí tẹ́ ẹ bá fi kí ọlọ́run ọba àlẹ́ kí ọlá kọjá abẹ́ ojú bẹ́ẹ̀ lọ. a kí ọlọ́run. a kí ẹni náà tó júwe ọlọ́run fún wa kárí ọlá Muhammad. sallallahu alayhi wa sallam. ọlá pé ẹ mọ́bọ́ ti ń yọ̀ ń bọ́ ànábì ń bá nà. a kí ànábì wa Muhammad. sallallahu mustapha aláwọ̀ máa ń la العطايا وأدناه وأعلاه أولي العطايا وأعلاه ẹni tá a ní kẹ́ ẹ kí ẹni tá ó sì ti gbé e ga kó tó kàn yín kẹ́ mọ̀ ó ti gbé e ga akí wa Muhammad kì í ṣe ti fáàrí ọba àlekè ọlá ò da ẹnìkan tó lọ́lá tó muhammad ṣáájú muhammad. sallallahu alayhi wa sallam. ẹnìkan tí yóò sì lọ́lá tó o tún ní délẹ́yìn rẹ̀. sallallahu alayhi wa sallam. akí anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ mọ̀ ọ́ lọ́rùn akí anabi wa muhammad. tí wọ́n lẹ̀ wọ́n tí mọ̀ lọ́rùn ẹ kí anabi wa muhammad. ẹ̀yin aráàlú ìbàdàn ẹ kí anabi wa muhammad ẹ mọ bá a ti ń kí anabi lẹ́kọ̀ọ́ ó mà ṣe. sallallahu alayhi wa sallam. a kí anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ó da ẹ yòǹbó anabi bíi ara lọrin ẹ mọ bí wọn ti ń ṣe lọrin ẹ mọ ó mà ṣe. sallallahu alayhi wa sallam. bí lọrin bá yòǹbó anabi wọn tún juwọ́ báyìí pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ok ẹ tí mọ́ lọ́rùn ẹ mọ́ lọ́rùn sí ní ọjọ́ kan kárí ọlá muhammad. sallallahu alayhi wa sallam. anabi ṣe kútúbà tán ó wá ń sọ̀kalẹ̀ látòrí mímbàrí. bó ti gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kínní ó ṣàmì. ó tún gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún ṣàmì. ó tún gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ṣàmì. àwọn sábẹ́ ní ya ìwọ òjíṣẹ́ ọlọ́run arípò ń ṣàmì kí ló dé. sallallahu alayhi wa sallam. ó ní bí mo ti fẹ́ máa sọ̀kalẹ̀. sallallahu alayhi wa sallam. ó ní màlẹ́kà Jibril yọ sí mi ó ní inni dáì fa amin anta ya muhammad. sallallahu alayhi wa sallam. èmi jibrilu fẹ́ máa ṣàdúà ìwọ muhammadu máa ṣàmì. sallallahu alayhi wa sallam. ó ní mo gbẹ́sẹ̀ lẹ́ẹ̀kínní. malika jibrilu sọ wípé rugima an furajulin adraka ramadan walam tukafar an usayi'atuhu. sallallahu alayhi wa sallam. kí mu ẹni náà gbolẹ̀ kí yẹpẹrẹ àtòṣì kó máa tọ́sẹ́ni náà tá a fún nígbà láàyè torí oṣù ramadan tó sì lálàáfíà Ramadan wa kọjá ọlọ́run ò forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jí ó wéèsì Ramadan ni anábì ni mo sì ṣàmì ó ní mo gbẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì màlẹ́kà jubril sọ wípé rógì máa ń fọ rọ́júlẹ̀ adraka walidayhi walam yudkhila oljanna kí yẹpẹrẹ àtòṣù kó máa tọ́sẹ́ni náà tó bá òbí rẹ̀ méjèèjì láyé kí o sì wà àlùjọ́nà látara wọn anabi ni mo tún ṣàmì ó ní mo gbẹ́sẹ̀ lẹ́ẹ̀kẹta màlẹ́kà jubril ní rógì máa ń fọ rọ́júlẹ̀ dukirta indahu walam yusalli alayka. sallallahu alayhi wa sallam. iyẹ̀pẹ̀rẹ̀ àtòṣùkọ́ máa tọ́sẹ́ni náà tá a dárúkọ rẹ létí ẹ̀ tí ó ṣàṣàlátù fún. sallallahu alayhi wa sallam. wàkìfà lánàá sọ́ọ̀lì ala Muhammad. ṣé ẹ ti mọ̀ ọ́ lọ́rọ̀. sallallahu alayhi wa sallam ṣáàtì mọ ṣáàtì mọ lọ́rọ̀ akí anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. torí ọba tó dáa ó ti kí i ó sì ti kì í kó tó ní kẹ́yìn kì í kó tó ní kẹ́yìn kì í kó tó ní kẹ́ ẹ máa kì í ọba tó ní fúnra ara rẹ̀ ti kí ó ti kí. wàkẹ́ ifá lẹ́nu sọ́ọ́lì àlá muhammad wà á nà lọ́ àkọ́dí sọ́ọ́lá àlẹ́ yìí wà á nà lọ́ àkọ́dí sọ́ọ́lá àlẹ́ yìí. báwo la ṣe ní ṣàṣàlẹ́ àtúnṣe sallallahu alayhi wa sallam. nígbà bàbá tó láyé lọ́run tìka lára rẹ̀ ti ṣàṣàlátù fún. sallallahu alayhi wa sallam. akí anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. torí pé gbogbo kíkí lẹ́yìn ìtọ́lọ́hún tiẹ̀ ló tún kàn òun náà ló júwe ọlọ́run fún wa. lóòótọ́ wọ́n ń sin lọ́run kànábì tó dé. sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n wọ́n ń sìn ín lápá kan ni wọ́n sìn ín ní gbígbé bá a ti kà á nínú àwọn òwe ìṣáájú nínú first corinthians chapter thirteen verse nine wọ́n ní nítorí ipá wàá mọ̀ ní apá kan a sì ń sọ tẹ́lẹ̀ ní apá kan nígbà tí èyí tí ó pé bá dé gbogbo èyí tí ń ṣe ti apá kan yóò dópin nínú ìwé Hébérù orí kẹfà ẹsẹ̀ kínní wọ́n ní nítorí náà ẹ jẹ́ ká fi ìpilẹ̀ṣẹ̀ kọ Kristi sílẹ̀ kí a lọ sí pípé níbo ni pípé wà ọba àlekè ọlá dáhùn. al-yawma akmaltu lakum dinakum. ọlọ́run ní lónìí mo ṣẹ̀sìn yín ní pípé fún yín. wa atmamtu alaykum ni'mati. mo tún pé ojú oore àti ìkẹ́ mi lé yín lórí. wa raditu lakum al-islama dinan. mo wá yọ́nú sí ìsìláàmù fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn àṣẹ pípé tí wọ́n ń béèrè àṣọhùn náà rè akí ànábì wa ma. huwa nabi uladi laula hidayatuhu. لكان أعلم ما في الأرض كالهمجي لكان أعلم ما في الأرض كالهمجي من هو النبي الذي لولا هدايته لولا هدايته النبي تنصي bí ò bá sì tọ́sọ́nà rẹ̀ ni. lákàánà àlámù máa ń fi àrùdí kálhámájì lákàánà àlámù máa ń fi àrùdí kálhámájì. ẹni tẹ́yìn ń pè lọ́jọ̀gbọ́n yóò padà dàbí ọ̀jọ̀gbọ́n yóò dàbí bùtùlù tí ó dá nǹkan kan a kí ẹni náà tó júwe ọlọ́run fún wa. sallallahu alayhi wa sallam. látara rẹ̀ mo kí gbogbo ẹni tí ń rólé fànàbì láyé. sallallahu alayhi wa sallam. látòrí bàbá wa chief imam. adamallahu wa yàtọ̀. tó kárí circuit missionary wa. adamallahu wa yàtọ̀. tó fi kárí gbogbo àwọn àfa wa tí ń bẹ kò sí kékeré àfa láyé. gbogbo àwọn àfa tí ń bẹ ń kalẹ̀ mo kí kọ́lọ́mbà ń kí yín. àmín orí àga Muhammad lẹ jokole lé sallallahu se é ní gbé wá kó má ṣe lẹ́ẹ̀rí wá bá a bá ti pè láàfáà ipò ẹlẹgẹ́ ló wà. nígbà tá à ń ìròyìn nínú journalism tó bá ń ìròyìn tó bá kan gbá ọkùnrin kan létí kì í tọ́ba ni wọ́n gbá lè mọ́ọ̀mù kan létí ìròyìn ni. obìnrin méjì yaṣọ mọ́ra wọn lára kì í ṣèròyìn wọ́n yaṣọ mẹ́lẹ̀ha lára ìròyìn ni. torí náà ẹni tó bá ti bára rẹ̀ nípò aṣojú Muhammad sallallahu alayhi wa sallam kó ṣọ́ra àìgbọ́ àgbọ́yé Muhammad sallallahu alayhi wa sallam òun ló kó bá wa lóde òní mo rò kóun náà ló fà á tó fi ní kábàárà wa sọ̀rọ̀ lálẹ́ nípa anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere fún gbogbo ẹ̀dẹ́ èèyàn látara anabi mo kí àwọn àfa látara gbogbo àwọn àfa mo kí àwọn ẹ̀yà wa kọlọmba ń kí ẹ̀yin lẹwà lápá ọ̀tún mi. kọlọmọ kẹyìn. àbáwọn ọkùnrin ń bínú ẹ ti ẹbí ẹbí mo kí àwọn ẹ̀yà wa àwọn ni wọ́n ń bọ́ lọ́wọ́ ọba mi jórúkọ bẹ́ẹ̀ bá ní arahman àjọkẹ́ ayé ọkùnrin ìjàjọkẹ́ kẹ́ ẹ tún ní arahim àṣàkẹ́ ọ̀run ọkùnrin tí bá ń jàṣàkẹ́ ó nọwọ́. àǹtí mi jàṣàkẹ́ ó sì di dandan kí n kí àwọn mọ̀mọ́. <laughs> torí wípé àwọn lọ́dún nílé ayé fi ń dùn bó bá kan àwọn náà ni kọlọmba ń kín àmín àwọn náà fẹ́ dáhùn mọ́ wọ́n rò pé mo ti bú àwọn ẹni táwọn Yorùbá àwọn tó bá ti kàwé díẹ̀ wọ́n á what a man can do a woman can do even better wọ́n á ní kò sí tọkùnrin ṣe tóbi orin ò lè ṣe ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá wa mo jẹ́rìí ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá ẹ má bínú láti jọ aláyé ti dáyé bí wọ́n ti ń wí inú ṣùgbọ́n Ìbàdàn yìí ni mo ti gbọ́ níbi tí wọ́n ti ń sáré ọdẹ ńjọ kan mo bẹ díẹ̀ má bínú. bó ni wọ́n ti wí. wọ́n ní olúọdẹ ni ó ní ẹ̀sùn mọ́ mi ní àyínná mo fẹ́ fún yín nídánwò ọmọ eléré ọ̀dẹ̀ ṣe ẹgbọ́n kí lọkùnrin ń ṣe tóbìnrin ò lè ṣe mo fẹ́ kẹ́ ẹ̀ sọ fún mi ọ̀dẹ̀ kan wá bẹ́ síwájú ni obìnrin ń ṣe tíṣà obìnrin ń ṣadájọ́ obìnrin bìnrin ṣọlọ́pàá ó lọ́mọkùnrin tì mọ́lé obìnrin bìnrin wà tìpà lọ́nà oko obìnrin bìnrin gorí ọ̀pẹ̀lọ̀ dẹ́mu wálé kò sí ntọ́kùnrin ń ṣe tóbìnrin ò lè ṣe ẹ̀sìn mi irọ́ púpọ̀ fún wa olú ọ̀dẹ̀ wá níbẹ̀ ti lọ́gbọ́n lórí tó tẹ́ ẹ nílẹ̀ àká ètò ẹ kiri títí ẹ ní mọ̀ ẹ mọ̀ yìí ẹ mọ̀ kóbìnrin ò kí ń ṣàgbàǹgbà kó jẹ lè mọ́ ọmọ fún wa nù mọ́ṣáláṣí tó bá jẹ́ pé kò sí ìmọ̀ọ́mọ́tù tó jẹ́ pé lè mọ́ọ́mù ló wà mú kí ọkùnrin. anabiwa muhammad kò sí èèmọ̀ kan lábẹ́ sánmọ̀ ju muhammad lọ. ẹ mi yé ọba ọlá ò sílé ayé èèmọ̀ ẹyà kan náà ló wà òun náà sì ni Muhammad ipò tó dé níwájú ọlọ́run ẹnikẹ́ni ò lè débẹ̀ kó dà màlẹ́kà. àti ẹ̀ máa ń kọrin kan jọ sí wọ́n ní òdòwọ́ yín àmà mú mi ní ẹ ká ká káwa lè gbẹ̀sìn sílámù wa ga. ọ̀dọ̀ wa ni ọmọ mùmínì ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ṣọ̀kan káwa lè gbẹ̀sìn sílámù wa ga. ẹyẹ ọ̀kín tí ẹ̀rí yẹn sẹ́ kìmọ̀ iṣẹ́ ẹgbẹ́ yẹkẹ́yẹ rárá o muhammadu wa kì í ṣẹgbẹ́ nìkan kan dọ̀wọ́ yín ọmọ mùmínì ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ṣọ̀kan káwa lè gbẹ̀sìn ìsìlámù wa ga. táwọn èèyàn Musa bá ń ṣe yàn pé ọlọ́run bá nàbí Musa sọ̀rọ̀ lórí òkè túrì sínà ni Muhammadu wa ti ṣèyí tó jù yẹn lọ anabi wa oògùn sámà lọ. ó kọjá sáàmà ní jẹjẹ ibi tó dúró sí níjọ yẹn tó ti ń bọ̀ lọ́hùn ọba mi sọrọ o sidratil muntaha ló ń jẹ́ o ibi tí màá lè ka jùbìrì lu òde rí ọ̀dọ̀ wa ni ọmọ mú mi ní. ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ṣọ̀kan káwa lè gbẹ̀sìn ìsìlámù wa ga. àwọn èèyàn Musa bá tún ṣe yàn rán pé anábì Musa fọ̀pá náà pátá omi sì ń jáde láti inú àpáta Muhammadu wa ti ṣèyí tó jù yẹn lọ nírọ̀lẹ́ ọjọ́ ọjọ́ kan ṣẹ́ àwọn ọmọ ogun ànábì wa. wọ́n jagun tán ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ó ti rẹ̀ wọ́n òun gbẹ̀ngbẹ̀ wọn o ànàbí wa bá dọ̀wọ́ rẹ̀ kòńdó omi sì ń jáde látọwọ́ Muhammad omi tó ń jáde lọ́wọ́ Muhammad ó tutù bí àìsàn wọ́tà ni gbogbo wọn mú tán wọn tún wẹ̀ níbẹ̀ o. Oh dẹ̀wọ́ ayé ọmọ mú mi ní. ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ṣọ̀kan káwa lè gbẹ̀sìn ìsìlámù wa ga. ọba àlekí ọlá ò fi ẹnikẹ́ni ṣe àmì ara rẹ̀ lórí ilẹ̀ bí kò ṣe muhammad. sallallahu alayhi wa sallam. akí ànábi wa muhammad. sallallahu alayhi wa sallam. ọlá apẹ́ ẹ̀mọ́ bí wọ́n ti ń yòǹbo rẹ̀. sallallahu alayhi wa sallam. Azabashiru ni mahmud ahmad tí wọ́n ṣe tí wọ́n jẹ́ khalifa kejì fún azati mamadi aleyhi salam wọ́n ṣàlàyé àwọn nǹkan kan fún wa wọ́n ní àkàbà méje lèèyàn ń gùn déwájú ọlọ́run ìpele méje náà ni ìdàgbàsókè tẹ̀mí wọ́n nípele àkọ́kọ́ òun ni nígbà tálámọ̀ rí èèyàn bá dàbí òkúta ẹ mọ̀ pọ́kúta kì í ṣe abẹ̀mí ẹ là nǹkan mọ́ kò mọ̀ pé ẹ là nǹkan mọ́ òun ẹ tì í kò mọ̀ pé ẹ tì òun àlámọ̀rí àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ ẹ ṣe gbogbo wáàsí ilé ayé kò túrun kankan lára ẹ̀ á kàn máa wò yín báyìí ẹ wọ́n máa wò pé ah, mo bá a sọ̀rọ̀ mo ṣe wáàsí fún un ọlọ́run ròyìn irú wọn ọlọ́run tara umyanzuru na ilé ika wọ́n hum la yusirun ọlọ́run bá ní ẹ̀ẹ́rì pé wọ́n ń wò yí báyìí wọn ò sí ríran àwọn kan wà bẹ́ẹ̀ kó bá yé yín dáadáa ẹ jẹ́ n sọ̀rọ̀ bàbá kan fún yín bàbá yìí ọlọ́run fún un ní àwọn ọmọ alálùbáríkà méjì tó lẹ́sìn dáadáa ṣùgbọ́n bàbá yìí fúnra rẹ̀ ọ̀tá ọlọ́run ni àwọn ọmọ yẹn lẹ́sìn nítorí gbọ́dọ̀ ya bàbá yẹn ni wọ́n gbé ìyá ẹ̀ sì lẹ́sìn gbogbo ìgbà tó bá ti wá ráàyè náà máa ń pe àwọn àáfàá pé kọ́ wá lọ bá wọn ṣe wáàsí fún bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ àáfàá fẹ́ sùn kúkú ọ̀nbẹ nítorí èébú ni bàbá yìí ó bu wọn ó wá dijọ́ kan wọ́n wá wò pé à bóyá nítorí ipá àwọn àáfàá táwọn mú wálé wọn kàwé ẹ jẹ́ ká mú ẹni tó múwèé mọ́ kéwú dọ́dọ̀ àfa dọ́dọ̀ baba. Ah, wọn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ baba. ọ̀rẹ́ wa tí wọ́n sì mú lọ ọlọ́run kẹ́ púpọ̀ ó dáńtọ́ nígbà tó dọ́dọ̀ bàbá yìí ó kí bàbá nígbà tó ti sọ òyìnbó bíi méjì bàbá rí pé òkè ẹ ìwọ tiẹ̀ tún kàwé ó bá farabalẹ̀ ó gbọ́ kó bú bó ti ń bú àwọn yòókù àáfàá ń ṣàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ ni baba yìí bú sẹ́kún hmm. inú àwọn ọmọ dùn wọ́n ní wáàzì wọ ara bàbá wọn nígbà tí wọ́n ṣe wáàzì tán bàbá dúpẹ́ lọ́wọ́ àfà olóhùn á máa kàn sí inú àwọn ọmọ dùn wọ́n sin àfà lọ ìgbà tó wọ́n ń padà bọ̀ wọ́n á dádì ah, àdìpé wáàzì tò ní yàtọ̀ for the first time omi bọ́ lójú yín. Uh, bàbá ni kì í ṣe wáàzì àáfàá ní pamílẹ́kùn ṣáà bó ti ṣe yẹn irun gbọ́n ni mò ń wò. ó wá rán mi létí ewúrẹ́ mi tí mọ́tò palẹ̀ sí ni mo ṣe ń soko. ṣẹlẹ̀ ní rẹ̀ òkúta rẹ̀ gbogbo wáàzì ilé ayé yìí ò ní ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ثم قست قلوبكم ọlọ́run ní àwọn tí ọkàn yín le koko. wáhíyà kàlíhìjára tí a bá yà dùkú sí wa. ó wá dàbí òkúta ó tiẹ̀ fẹ́ẹ́ le jòkúta lọ. àwọn kan nìyẹn ìpele ẹlẹ́ẹ̀kejì ni nígbà tọ́lá mọ̀ rí èèyàn bá dàbí irúgbìn irúgbìn tó wù jáde nílẹ̀ tátẹ́gùn bá fẹ́ sí i á tẹ̀síwájú tó bá fẹ́ sí i á tẹ̀sẹ́yìn ṣùgbọ́n kò kúrò lójú kan. Allah. Allah ó ń bẹ nínú ìdàgbàsókè tẹ̀mí ó ń bẹ nínú wa tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe wáàzì fún a a máa mi orí a máa ṣe Allahu Akbar Allahu Akbar irọ́ ni o kò kú ò lójú kan nígbà tẹ́ ń ṣe wáàzì yẹn lọ́wọ́ ló ń wọ̀ ọ́ lára bẹ́ẹ̀ bá ti dìde báyìí tó bá ti gun ara nù báyìí wáàzì yẹn jábọ́ àlámọ̀rí àwọn kan rí bẹ́ẹ̀ àlámọ̀rí àwọn ẹlẹ́ẹ̀kẹta níbi àkàbà ẹlẹ́ẹ̀kẹta. lẹ́ni ni àwọn tálámọ̀rí tiwọn tó dàbí tẹranko ṣé mọ̀ pé ẹranko lè sáré síwájú ó lè sáré sẹ́yìn ó lè sáré sọ̀tún sáré sósì tó ń jẹ́ bá ti wà ń bẹ̀ ìyẹn pọ̀ láàrin wa ó ń bẹ láàrin ẹni tó kéwú ó sì ń bẹ láàrin ẹni tí ò kéwú ó ń sin lọ́wọ́ nítorí oúnjẹ ni tó bá rí ẹnìkan tó yẹ fún un ní nǹkan mọ́ṣáláṣí yóò wà ọjọ́ tẹ́niyàn ò bá sí bẹ́niyàn bá travel àbókù ìgbàgbọ́ ẹ̀ náà sinmi àbí kí o kú pátápátá ó ń bẹ́nu àwọn èèyàn tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti so owó mọ́ àwọn kan wà nílẹ̀ ní nàìjíríà wa yìí mo rántí ìjọ tá a lọ ṣe tàbílíìgì kalaba hmm. kọ́lọ̀ ń ṣàánú a ti ṣe wáàzí mo sọ gbogbo òyìnbó ilé ayé mo ti rò pé ah, ah. ọ̀gbẹ́ni ó farabalẹ̀ gbọ́ mi gbà tí wọ́n sọ ní ẹ eh, my brother upon all these things you come dey say how much you go come give me <laughs> gbogbo láti gbogbo tó ti ń sọ yìí ten only only only you see you see this bible i fit throw am away ṣùgbọ́n how much you go come pay. ó ń bẹ́ẹ̀ nú àlámọ̀rí àwọn èèyàn kan títí wọ́n rí bẹ́ẹ̀ ẹlòmíì bó bá ń ṣe wáàsí fún un bóyá ọjọ́ gẹ̀ẹ́ níbi iṣẹ́ á gbọ́ nítorí tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ á farabalẹ̀ gbọ́ ọjọ́ tó o bá sí ń bẹ̀ mọ́ àbí oúnjẹ tó ń fún yẹn oúnjẹ yẹn ò wá mọ́ àlákọ̀ tó wà láàrin òun àtọ́. ti ẹranko. Allah. a bọ́ sí ti ọmọ kékeré tó ṣe ń kọ́ bí wọ́n ti ń rìn ibi tọ́pọ̀lọpọ̀ wa wà nìyẹn ẹ mọ̀ kí ọmọdé tó ṣe ń kọ́ ìrìn bó bá ti rìn tó ta gọ́gọ́ díẹ̀ tó bá rí nǹkan tó kọ́ lẹ́sẹ̀ á ṣubú á sunkún á tún dìde á tún ṣubú á tún sunkún á tún dìde ó ń bẹ nù wa ibi tá a pọ̀ sí jù nìyẹn tó bá sọ̀rọ̀ ọlọ́run fún wa a lè rìn lójú ọ̀nà ọlọ́run àákọ̀sẹ̀ á àtọrọ àforíjì á tún tẹ̀síwájú ní kú láàyè tí ó fi wọ sàárè. ẹlòmíì kẹrẹ ọlọ́run á ṣàánú ẹ̀ á bọ́ sí pele ẹlẹ́ẹ̀karùn àwọn tá à ń pè àwọn tó wà nípele ẹlẹ́ẹ̀karùn làwọn tá à ń pè ní ọlọ́run kì í ṣe tó ni mí o ọlọ́run ló ẹni tí ń jẹ́ ní lẹ́ni tó ti ní ìgbà tí àlámọ̀rí èèyàn yóò dàbí ti gèrè pa lójú ọ̀nà ọlọ́run ó lè sáré ó lè fò lójú ọ̀nà ọlọ́run gbogbo pẹ́pẹ́ fúru ló rọrùn fún kò ní í fínú fẹ́ dọ̀ṣẹ́ lọ́hùn ìbá àmà kéwú díẹ̀ nú òfin ọlọ́run tẹ́ ẹ kà fún yóò pa á mọ́ ó ti ju ọlọ́run ní kọ́ọ̀rọ̀ ó ti ju rẹ̀ ní gbangba ṣùgbọ́n bí gèrè pa kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ jẹ́ gèrè pa tó ọjọ́ tí mọ́tò bá kọlù yóò ṣubú. òun ló fi jẹ́ pé èèyàn kì í bọ́ lọ́hùn rìn kó wá dáàyè pé mi ò sin lọ́hùn mọ́ nígbà tí ṣètánì bá ń bẹ́ lómi ìṣeré wọ́n ní bí ọlọ́run kẹ́ àwọn ọdẹ ó ti yọ̀ǹda ọ̀run fáwa mo pàdé ṣéègè kan tí ń pèrè ṣéwù bí ọdún mélòó kan sẹ́yìn ó ní gbogbo aráàmù ọlọ́run ti sọ di àlàálẹ̀ fún wa. lẹ́nu rẹ̀ lọ́hùn. kò dá nǹkan mọ̀ ni kì í sì ṣẹjú ẹ̀ torí wípé nígbà tí aṣílẹ̀kùn ìmọ́lẹ̀ ọlọ́run fún ó sinmi ó gbàgbé wípé èèyàn máa ṣiṣẹ́ wọ sàárè ni. Allah ó rò pé tọ́lọ́run bá ti kẹ́mi ó ti tán ọ̀gbẹ́ni kan náà wọn onísùnfì Pakistan ó wá bá azabashiode Mahmud Ahmad radiyallahu anhu. ara àwọn àáfàá tí máa sọ pọ́lọ́n ti yọ̀ǹda ìrun fáwọn ni kò kírun mọ́ kò gbààwẹ̀ mọ́ ó lóun ti wà sọ́là òun ti ṣiṣẹ́ dé ògóńgó ó ti wọ ọlọ́run ti jẹ́ kó kẹ́rù rẹ̀ dáàfin inú ẹ̀ ń bá dùn ó bá bẹ̀rẹ̀ sí polongo káàkiri lóòótọ́ ó rí ẹni tó yọ sí i nínú àlá bíi màlẹ́kà tẹ́nìyẹn sì sọ fún un pé má kírun mọ́ kódà kí èèyàn yọ sí ẹ kó sọ pé ọlọ́run lòun àwọ̀ ẹnìkan ni ṣètánì ò lè gbé wọ̀ àwọ̀ Muhammad ni sallallahu wasallam ṣètánì lè yọ kó sọ fún ẹ pé. màlẹ́kà lòun á sì kó sí i lọ́wọ́ àfi kó o gbé n tó sọ fún ẹ sórí òṣùwọ̀n kí lọ́lọ́run wí kí ni Muhammad wí. sallallahu alayhi wa bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà ní Pakistan ló ti ṣépè fún pé ìwọ sọ pé ò kírun mọ́ káfíìrì yẹn ó wá ní ẹ̀yin ò mọ kí ó tó Bashiru di Mahmud Ahmad. mo máa lọ bá Bàṣírù máa ṣàlàyé fún òun náà ní mi sí ọlọ́run á mọ pò tọ́lọ́run gbé òun sí ó bá dé ọ̀dọ̀ ọ̀sán Muslim Maud radiyallahu anhu kò wá sọ ọ̀rọ̀ ẹ̀ bó ti fẹ́ sọ ó wá pa á lówe ó ní Mọ̀lánà Bashir ó ní béèyàn bá ń rin ìrìn àjò nínú ọkọ̀ ojú omi tó bá débùté ṣé kò yẹ kó sọ̀kalẹ̀ ni ẹ wo owó tí ń pa pé bẹ́ẹ̀ bá sin ọlọ́run sin ọlọ́run tọ́lọ́run bá fi hàn pé o ti débùté àánú òun ṣé kò yẹ kéèyàn sọ̀kalẹ̀ kó má ṣiṣẹ́ yẹn mọ́ kó jáwọ́ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run fún azabashiru mahmud ahmed rọ́díyàlá àánú ọlọ́run fún wọn ní ìṣípayá wọn wá rẹ́rìn wọn wá sọ fún wọn pé tó bá yẹ pé odò tó rìn nínú ẹ̀ tó bá yẹ pé odò tó lébùté ni o lè sọ̀kalẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀dọ̀ tí ò lébùté lòún rìn lórí ẹ̀ tó o bá rò pé o ti débùté tó o bá sọ̀kalẹ̀ wàá rì. ni. torí ipá àánú ọlọ́run ò lópin bó o bá lọ o ti ráàánú ọlọ́run tán ohun tó o rò pé orí yẹn tó o bá bọ́lẹ̀ wàá rí pé o ti jì. ولا تزكوا أنفسكم ولو بمن اتقى مولانا الشيخ عبد القادر الجيلاني قدس الله سره قدس الله سره السباني الشيخ عبد القادر الجيلاني nínú tírà wọn tó ń pè ní Futuhul Ghaib نعم wọn náà wọ́n ṣiṣẹ́ dá ààyè kan tí wọ́n ń pè ní ààyè fana pé èèyàn ti parẹ́ sínú ìfẹ́ Ọlọ́run wọ́n níbẹ̀ yẹn làwọn dé lẹ́nìkan ti yọ Abdulkadir máa dunnú Ọlọ́run ti àrùn fún ẹ ó ti yọ̀ǹda àwẹ̀ fún ẹ ó ti ká gbogbo ìwọ̀ ẹ̀sìn kúrò lọ́rùn ẹ wọ́n ní mo fẹ́ dunnú mo wá rántí pé ah, ọlọ́run ò mà ṣe bẹ́ẹ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam báwo ń tèmi ṣe wá jẹ́ wọ́n ní tẹ̀yẹ kọ́ńtù ọ̀nàhù ṣèitán ó wá dá mi lójú pé àṣetán ah, lẹni tó ń sọ̀rọ̀ yìí fata awọ́tù mo wá ṣe àwùjọbìlá ó lẹni tó yọ sí mi nù mọ́lẹ̀ parada ó dókòkò ó ní Abdulkadir báwo ló ṣe rí mi mú ọ̀pọ̀lọpọ̀ wòlíì tán ṣáájú ẹ̀ ibi tí mo ti gbé wọn ṣubú rè. ìpele ẹlẹ́ẹ̀karùn-ún èèyàn ọlọ́run lè fi èèyàn ṣe wòlíì tiẹ̀ kó lè bọ́ lọ́rùn rìn jìnnà kó ṣàdúrà kádùá ara musẹ̀ kó ní kíní yìí ó ṣe kó sì ṣe kó ní kíní yìí ò ní í ṣe kó sì má ṣe ṣùgbọ́n lẹ́nu ọ̀nà àgbéga kankan ni ṣètánì kankan wà. Allah. tó bá kó sí ẹ lórí àdọ̀tí ẹ níwájú ọlọ́run. ìpele ẹlẹ́ẹ̀kẹfà òun ni nígbà tálámọ̀ rí èèyàn bá dàbí ti màlẹ́kà gbogbo àwọn ànábì tó wá ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi àwọn ni wọ́n dé ààyè yẹn tó jẹ́ pé wọ́n ní kí lọ́lọ́run fi júwe àwọn màlẹ́kà rẹ̀ àwọn màlẹ́kà la ya'suna Allah. la ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun. ọlọ́run ọba ní àwọn màlẹ́kà tòun. la ya'suna Allah ma amarahum. wọn kì í ṣe ìgbọràn sọ́lọ́run lórí tó bá pa wọ́n láṣẹ. wa yaf'aluna ma yu'marun. gbogbo ń tá a bá ní kí wọ́n ṣe ni wọ́n á ṣe. ipò táwọn anabi ọlọ́run tó ṣáájú anabi wà nìyẹn ẹnikẹ́ni ò lè kọjá àpele ẹlẹ́ẹ̀kẹfà yẹn ìpele ẹlẹ́ẹ̀keje chairman ti chairman nìyẹn alága lànábì. alága o alága alága o alága aṣíwájú ẹ̀dá làgbà alágàlà nàbí o. ìpele ẹlẹ́ẹ̀keje ti muhammadu sallallahu alayhi wa sallam òun lẹni náà tọ́ba alekeola sọ fún wípé laulaka lama khalaqtul aflak. sallallahu alayhi wa sallam. tí kì í bá ṣètò orí ẹni mi ì bá ti dá gbogbo ohun tí ń bẹ láyé. àwọn ẹlòmíì àná dùn ni ẹlòmíì ní àsọ jáàmù ni ó ti ẹ̀ di wàhálà lẹ́nu Jọ́mẹ́ta. yìí àwọn ọmọ ìyá wa ní Saudi wọ́n bá dé wọ́n ní kárí alámọ àmà sallallahu sallallahu wọn lè fọ láànábì tọrọ mo rò pé bá n gba nǹkan lọ́dọ̀ yín ẹni ni màá wá bá pé. jẹ́ ń fi yín jẹ́ ń gbọ́dọ̀ yín wọlé àfi téèyàn bá lànà bí òsùnmọ́ lòun. sallallahu alayhi wa sallam. ọlọ́run ní bashiri ladina amanu anna lahum qadama. anna lahum qadama sidiki inda rabbihim. ọlọ́run ní ẹ fún àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ ní dúró pé wọ́n ní ipò tó special wọ́n ní ipò ọ̀wọ̀ lọ́dọ̀ wọn ọlọ́run. ẹni tí kò dépò ànábì sàásán tó jẹ́ mùsùlùmí òdodo tó dúró déédéé. ó ní pọ̀nwájú ọlọ́run ká máa wá sọ muhammad. sallallahu alaihi wasallam. tawassal bin nabi fakullu abidin. يغاث إذا توسل به النبي يغاث إذا توسل به النبي الإمام أبو الحسن الشاذلي رحمه الله lórí tawasal bi nabi. tawasal bi nabi ifakulu abidi. kọ́lá muhammad bẹ lọ́hùn torí gbogbo ẹni tí gbogbo ẹrú sí ọlọ́run yóò yùgáàsù ìdá tawassala bí nàbí. gbogbo wọn ni wọn á ráràn sí ọlọ́run bọ́n bá fọlá muhammad bẹ lọ́hùn. tawassal bí nàbí yíwá sọ وذي نورين والمولى علي وذي نورين والمولى علي kódà àtàwọn sàábé rẹ̀ abubakar umar usman ali gbogbo wọn ni wọn dépò ọ̀wọ̀ tá a lè fi Ọlọ́run wọlé àwọn tó ṣe fún lágbájá ṣàánú èmi náà anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun nìkan lọ́lọ́run forúkọ ara rẹ̀ pè é. Allah. ọlọ́run dá ó pè é lórúkọ ara rẹ̀ kì í sì í sọlọ́hún. ẹ̀ka làkọ́díjà kò. làkọ́díjà akúrọ́sùlù mi ni anfusikum azizun alayhi. ma anittum arisun alaykum. ma anittum arisun alaykum bil mu'minina ra'ufun rahim. ra'uf. Ibrahim orúkọ ọlọ́run ni ọba àlékí ọlá fi pé Muhammad. sallallahu alayhi wa sallam. torí wípé ẹ wo ọlọ́run ní innal ladhina yubayi'unaka innama yubayi'unaka. innal ladhina yubayi'unaka innama yubayi'una Allah. ó láwọn tí wọ́n ń jẹ́jẹ́ àwọn tí wọ́n ń gbọ́wọ́ lọ́wọ́ wọ Muhammad tọ́ bá fẹ́ báyà tọ́ báyà wọ́n á gbọ́wọ́ báyà ànábì àgbọ́wọ́ lé wọn lórí ọwọ́ ọlọ́run ní innama yubayi'una Allah ọwọ́ wọn ọlọ́run ni wọ́n ti ń gbọ́wọ́. yadullahi fawqa aydihi. ọwọ́ ànábì ló wà lórí ọwọ́ wọn ọlọ́run ní ọwọ́ tèmi ọlọ́run ló wà lórí ọwọ́. Allah sallallahu alayhi wa sallam. torí wípé Muhammad kì í ṣọlọ́run. sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ìmọ́lẹ̀ ọlọ́run ni. وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد فذو العرش محمود وهذا محمد وضم الإله وضم الإله اسم النبي لاسمه حسن بن ثابت رضي الله عنه أقنين وصابي النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أقنين جوي النبي أقنين وضم الإله اسم النبي إلى اسمه ọlọ́lọ́wọ́n bá fi orúkọ ànábì tì sára orúkọ ara rẹ̀. idha qala fil khamsil mu'adhdhinu ashhadu. nígbà tí làdáni bá sọ pé ashhadu alla ilaha illallah dandan ni kó sọ pé ashhadu anna muhammad rasulullah. وشق له من اسمه ليجله. ọlọ́run wá mú nínú orúkọ ara rẹ̀ ó fi fún muhammad. fadul arshi mahamudun wahada muhammadun. ọba tó ní àlẹ́ arashi wá ń jẹ́ ọba ẹ̀yìn eléyìí náà wá ń jẹ́ ẹni ẹ̀yìn. sallallahu alayhi wa sallam. anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. òun náà ló dépò tí ò tírú ẹ̀ ò sí rí tẹ́nikẹ́ni ò débẹ̀ rí wala fakra ó ní kuntu nabiyan wà ádámà bayna al-ma'i wat-tin ó ní mo ti ń jàná bí ọlọ́run nígbà tí ṣẹ̀dá ádámà ń bẹ láàárín omi àti èèpẹ̀ wala faqra ó ní kì í sí mi ò fi ṣakọ́ mi fi ṣègbéraga. sallallahu alayhi wa sallam. nígbà tí nínú an-nihaya àti mustadrak ti al àti sharul mawa'ib ladunya ti alama zurqani gbogbo wọn ni wọ́n mú ẹgbà ọ̀rọ̀ kan wá tí wọ́n sì sọ pé àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ni. ibnu kathir ló ṣe anihaya albidaya wa nihaya wọ́n ní lamma tarafal adamu hakati'a nígbà tá nàbí adamu ṣe lóhùn nígbà tó ṣàṣìṣe tó ṣe ó wá bẹ lóhùn ó ní allahumma inni as'aluka bi aki muhammadin aleyka illa ma gafartali ó ní ọlọ́run mo fi ọlá muhammad tọrọ lọ́wọ́ ẹ forí tì mí ọlọ́run wa ń sọ fún ádámù pé a ah, kayfa arafta muhammadan walam akhluq báwo ló ṣe mọ muhammad nígbà tí mi ò tí ì dáa mi ò tí ì da sílé ayé báwo ló ṣe mọ̀ ṣebí wọn ni mo kọ́kọ́ dá ádámà wa ní ẹ̀yin rọ́b ìwọ olúwa mi lamma farakta min khalqi nígbà tó ṣetán níbi dídá mi. ọtí ń sùn. ádámù sọ fọlọ́n wípé nígbà tó parí ìṣẹ̀dá mi wasawaita khalqi tí o sì ṣe dídá mi ní ìtógun rege wọnà fàkítà fi yàmi rú èkì tí o sì mí ìmísí ọlá rẹ̀ sí mi lára rọ̀fọ́ tòrọ́ sí mo gbé orí mi sókè wàrà àìtú maktuban alakọwa emil arch mo sì rí tí wọ́n kọ sí ara alárasí rẹ̀ wípé la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. mo rí tó kọ yìí sára alárasí rẹ̀ fa'araftu annaka lam tudif ila nafsik illa ahabba al ilayk mo sì mọ̀ pé wọ́n ọlọ́run ọba ò ní fi orúkọ kan tì sí ara orúkọ wọ́n ọlọ́run àyàfi ẹni tí wọ́n ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ. sallallahu alayhi wa sallam. ọlọ́run ọlọ́run wa sọ fún wípé innahu la habbul khalqi ilayya nítòótọ́ ni òun lẹ́ńtẹ́mi ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ ìsáàlì bíi àkìí fa inni qad ghafartu lak fi ọlá rẹ̀ bẹ́ẹ̀ èmi ọlọ́run dájúdájú èmi ọlọ́run ti forí jì ẹ́. sallallahu alayhi wa sallam. anabiwa muhammad yẹn. sallallahu alayhi wa sallam. bá a bá wá wo ìgbésí ayé ẹ̀ ọlọ́run dìídì tò ìgbésí ayé ẹ̀ lọ́nà tí mùsùlùmí kan ò fi ní láwùjáre wájú ọlọ́run. ọlọ́run ò fẹ́ni méjì ṣe àwòkọ́ṣe fún wa muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam lọ́ba alekiola fi ṣàwòkọ́ṣe gbogbo àwọn ànábì ọlọ́run tó wá ṣáájú ẹ̀ bẹ́ẹ̀ bá mọ bí wọ́n ti bí wọn ẹ̀ ní mọ bó ti kú bẹ́ẹ̀ bá mọ bó ti kú ẹ̀ ní mọ bó bẹ́ẹ̀ bá mọ bó ti kú ẹ̀ ní mọ bó ti bí bẹ́ẹ̀ bá mọ bó ti níyàwó ẹ̀ ní mọ bóyá ó bímọ àbí òbí ìtàn wọn ò dé wá bá wa lódìndín ìtàn muhammad nìkan sallallahu alayhi wa sallam lọ́ba àlékí ọlá kádàrá kó dé wá bá wa lódìndín torí pọ́ùn ló fi ṣàwòkọ́ṣe fẹ́ dé èèyàn kò sípò tí èèyàn ń dé láyé tí ò ní rẹ́kọ̀ọ́ lọ́dọ̀ muhammad sallallahu alayhi bó o bá lọ ṣiṣẹ́ lábẹ́ èèyàn òun náà ṣiṣẹ́ sí èèyàn rí òun ní oṣàpọ́n ó jàpọ̀ ńgbà kan oníyàwó òun náà fẹ́yàwó ó bímọ òun náà bímọ ó bímọ ọmọ kú fún ẹ nínú méje tó bí fún ara ẹ ló sin mẹ́fà. Allah. ó fẹ́ ju ìyàwó kan ó fẹ́ ju ìyàwó kan lọ ojó lórí orílẹ̀-èdè ojó lórí orílẹ̀-èdè orí ìnira ọlọ́mọdé kò di wárí nítorí ànábì rí. sallallahu alayhi ìnira kẹ ìwọ mọ̀ tó mọ̀ nira wọ́n béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní man ashaddu an-nasi bala'an àwọn wo ló máa ń rí dààmú jù láyé ó ní anabi yóò ó lóun anabi ọlọ́run ní fal amathil fal amathil lẹ́yìn náà àwọn tó dáa jù nù yín lẹ́yìn náà àwọn tó dáa jù nù yín wa yubtala al-mar'u ala qadri imanihi wa husni amalihi. a sì máa dán wò gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rẹwà tó àti gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rẹwà tó àti gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ bá ṣe dúró déédéé tó fọmọsá ìmánuhu ẹni tí mánì rẹ̀ bá dáa wà á súnmọ́ àmàlùhù tí iṣẹ́ ọwọ́ rẹ̀ náà rẹwà ìṣàdàbàlà àwùhù lọ́jọ́ tàbí àwọn bá dé tiwọn ní máa lè wọ́n máa sẹ́kìfà ìmánùhù ẹni tí mánì rẹ̀ lẹ wàdá òfa àmàlùhù tí iṣẹ́ ọwọ́ rẹ̀ náà mẹ́hẹ̀ kọ́lábàlà àdánwò tí wọ́n máa ń kéré ọlọ́run bá ṣe sábìrín àwọn tó ní sùúrù tó ní farada fún wọn ní ròdùnú ìgbésí ayé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. máìkì yìí ń jẹ́ ń pariwo púpọ̀. ìgbésí ayé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó ti tó ní wáàzí fún yàn. kì í ṣe ọ̀rọ̀ wọn bí níjọ́ báyìí níjọ́ tí wọ́n bí ipò wo ló wà ọlọ́run kọ́kọ́ fẹ́ fi iye wa wípé òun nìkan ṣoṣo la tó fara tì bí òkè. Allah. gbogbo ohun tí wọ́n máa ń wò mọ́ ọ̀yàn lára ó ká kú fún Muhammad. sallallahu alayhi wa sallam. bí èèyàn bá ṣàṣeyọrí wọn náà òbí ẹ̀ try. bàbá ẹ̀ gbìyànjú à ah, ìyá struggle. ọlọ́run kọ́kọ́ mú gbogbo àwọn yẹn kú òfò. tí wọn ò ní ní ọlá alágbájá ló fi ń mí. inú oyún ló wà ní bàbá kú. ó ọdún mẹ́fà ó pọ́ ọmọ ọdún mẹ́jọ ìyẹn náà fò sọ́lẹ̀ òkú. ó láǹfààní àti dìdàkudàkù dání. àwọn lárúbáwá ya wèrè gọ́ngbà náà òun ò bá wọn síwìn. kò wá bẹ̀rẹ̀ sí ìrò pé lágbájá ni ò jẹ́ kí n nílọ síwájú àṣebọ́mọ orúkọ ni mí ọlọ́run kó gbogbo ẹ̀ kú ò kó bá a lè yé tèmi ọlọ́run nìkan mo tó fún ẹ. nígbà tí ò tí ì mọ̀ pọ̀ jùṣẹ́ ọlọ́run lòun ló ń tìka lára rẹ̀ wá ọlọ́run káàkiri ló ń wò pé gbogbo sọ́mọ̀ tí mò ń wò yìí kò lè wà ń bẹ̀ lásán. àwa tá à ń bẹ lórí ilẹ̀ a lè máa bẹ lórí ilẹ̀ àfi kó jẹ́ pé nìkan ló jẹ́ ká máa bẹ ló fi ń lọ sínú gáàrò ìrà tó fi lọ ń ronú nípa ọlọ́run talẹ́ni náà tó dá sọ́mọ́ àti ilẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa ń retí ẹni tí ó mú wa rìn lójú ọ̀nà ọlọ́run ajókòó àfẹ́ wá ọlọ́run fúnra ara wa ó tiẹ̀ ti rọrùn sí Kùránì wà tó lè kà lédè tó bá ń wù àwọn tíra àdìsí pọ̀ lóríṣiríṣi tí wọ́n ti tú tó o lè kà síbẹ̀síbẹ̀ àwọn ọlọ́run azati mamadi aleyhi salam aleyhi salam tí ṣe olùdásílẹ̀ ìjọ mùsùlùmí ẹ̀rọ̀díà wọ́n ṣe tíra kan ní ọdún 1902 ọ̀sẹ̀ kan ni wọ́n fi kọ tíra náà wọ́n pe tírà náà ní najmul huda najmul huda inú najmul huda ni wọ́n ti jẹ́ kó yé wa wípé kò sí ti ń jáyé ànábì láyé. sallallahu alayhi wa sallam. gbọ́ mi yé o. àgbọ́yé. muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. òun gangan láyé òun gangan nìṣẹ̀mí. Allah ìwọ fi muhammad ṣe díngí fúnra dúró síwájú ẹ kó béèrè lọ́wọ́ rẹ kí mo fi jọ́ kí mo fi jọ́ kí ni mo fi jọ́ kí ni mi ò fi jọ́ béèrè wọ́n ní àṣírí ilé ayé ó ń bẹ nínú orúkọ méjì tọ́lọ́run fi pe ànábì sallallahu alaihi nínú Qur'an ọlọ́run pe ànábì ní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tún pè ní Ahmadu sallallahu alaihi wasallam anabi ní ń jẹ́ ahmad òun ní ń jẹ́ muhammad. sallallahu alayhi wa sallam. azat imam mahdi alayhi salam. alayhi salam. imam mahdi kì í ṣe ahmad gulaamu ahmad ni mudaf wa mudaf ilayhi gulaamu ahmad ni ọmọ ọ̀dọ̀ ahmad ni ọmọ ọ̀ránṣẹ́ ahmad ni anabi gangan ń jẹ́ ahmed. sallallahu alayhi wa sallam. nígbà tó jupaju sẹ́ẹ̀lẹ̀ tó tí wọ́n di ayọ̀ muhammad. sallallahu alayhi wa sallam. làwọn náà fi jẹ́ ahmed. wọ́n ní fọwọ́láhi hàdà. fọwọ́láhi hàdà kulluhu min ni mo fi ọlọ́run búra mo fi ọlọ́run ṣẹ̀rí gbogbo ntẹ́ rí tọ́lọ́hún ń gbèsè lọ́wọ́ mi látọ̀dọ̀ Muhammad ni. fa asibatu mi faidọ ni ahamada ahamada. bẹ́ẹ̀ kọ́ wàyálámù rọ́bì anahu. wàyálámù rọ́bì anahu kana murshida. wọ́n ti fún wa lóúnjẹ lápáta olófà. ọba ọlọ́run ọba mi gan jẹ́rìí sí wípé. حمدا وفوضني ربي إلى فيض نوره ọlọ́run ọba mi wá mú mi lọ sínú ibú ìmọ́lẹ̀ Muhammad. فأصبحت من فيضان أحمدا أحمدا. nínú ibú ẹni tí ń jẹ́ Ahmad lèmi náà fi jẹ́ Ahmad ìgbà tí mo nítorí pé mo wọ inú ibú ìmọ́lẹ̀ rẹ̀ èmi náà wá di ẹni tí wọ́n lè pè ní Ahmadu. Hazrat Imam Mahdi alayhi salam wọ́n ní alayhi salam orúkọ méjèèjì ọlọ́run pé anabi ní ahmadu ẹni tó mọ ọlọ́run yìí jùlọ ó tún pè é ní muhammadu ẹni tí gbogbo ayé ó máa yìn. sallallahu alayhi wa sallam. wọ́n ní èyí náà àwòrán ilé ayé ìgbésí ayé anamsa salam ó pín méjì. sallallahu alayhi wa sallam. ìgbésí ayé rẹ̀ ó pín méjì ìṣẹ̀mí tó lò ní mẹ́kà àti ìṣẹ̀mí tó lò ní mẹ́dínà. Allah. nígbà tó wà mẹ́kà gbogbo ọdún mẹ́wàá tí wọ́n fi wà nílùú mẹ́kà inú wàhálà inú dààmú inú hílà hílo ni wọ́n wà àtànábì àti gbogbo ẹni tó ń tẹ̀lé nígbà tó ń dùn nígbà tára ń ní o kò dẹ́kun àti máa yin ọlọ́run nígbà tó ń kan nígbà tó ń korò ó ń yin ọlọ́run orúkọ rẹ̀ tó ń jẹ́ nígbà náà ni ahmadu ẹwà tó jáde lára rẹ̀ ni ẹwà ahmadu ẹni tó mọ ọlọ́run ọba ń yìn jùlọ kò yin ọlọ́run nítorí tó ń gbà lọ́wọ́ ọlọ́run ohun tí ń béèrè ò tí ì tẹ́ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ó yin ọlọ́run. sallallahu alayhi wa sallam. nígbà tó wá yin ọlọ́run yin ọlọ́run dáàyè tán ọlọ́run wá níwọ náà tó yìn wọ́n wá sá sálà kúrò nílùú mẹ́kà lọ sílùú mẹ́dínà ẹni tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde mẹ́kà wọ́n wá fìlù àtijọ́ pàdé ẹ̀ ní mẹ́dínà. sallallahu alayhi wa sallam. ọlọ́run sọ fún un pé wọn náà di àpèsè ìwọ náà tó yìn ẹ wọ orúkọ rẹ̀ muhammad wá jáde lára sallallahu alayhi wa sallam. àwọn bílé ayé ṣe ríre anabi ní al-yawmu yawmani. sallallahu alayhi wa sallam. méjì lọ́jọ́ tẹ̀ yàn rí láyé. yawmun laka wa yawmun alayka ọjọ́ tó máa jẹ́ tiẹ̀ àtọjọ́ tó máa takò ẹ́ nígbà tọ́jọ́ bá ń takò ẹ́ ìwọ náà gbìyànjú kó máa jẹ́ ahmadu ìwọ náà máa yin ọlọ́run máa sin lọ́hùn nígbà tọ́jọ́ yìí tára yìí ni ẹ́ nígbà tó náwó sí tọ́wọ́ ò ọba tó dá sánmà òun ló dá ilẹ̀ ìgbà kan bẹ nínú àlámọ̀rí èèyàn ò náwó ohun tó ń fẹ́ wá báyẹn ìgbà míì wàá náwó ọwọ́ àtò wàá mú ìgbà tó yá ò náwó ọwọ́ ò tó o tún fàpọ̀ títí sẹ̀ ọwọ́ ò méjì náà ní bẹ lọ́dọ̀ ọlọ́run nígbà tó bá nígbà tó ń dùn nígbà tó kan tí wọ́n bá yin lọ́n yin lọ́n tó bá rò pé ní òníra ló wà ń sìn tó o bá dẹ́kun àti máa yin ọlọ́run tó o dẹ́kun àti máa sin ọlọ́run tó bá yá ìwọ náà ṣe é dáàyè tọ́lọ́run á ní ìwọ náà tó yìn àwa mú ẹ kú ò níbi tí wọ́n ti ń ní ẹ lára àá fi ẹ síbi tí wọ́n ti máa pèsè ẹ. صلى الله عليه وسلم. إن كنتم تحبون الله فاتبعوني. ọba عليك يا wá náà yẹn déèyàn. إن كنتم تحبون. قل قل قل إن كنتم تحبون. قل إن كنتم تحبون الله فاتبعوني. ọlọ́ni ìwọ Muhammad sọ إن كنتم تحبون الله. فاتبعوني. bẹ́ẹ̀ yìí bá nífẹ̀ẹ́ ọlọ́run فاتبعوني ẹ tẹ̀lé mi Muhammad ọlọ́run á wá nífẹ̀ẹ́ yín náà. ويغفر لكم ذنوبكم a sì ṣàmójúkú òfò yín níbi gbogbo ẹ̀ṣẹ̀ yín. والله غفور رحيم. Ah, n tó parí rẹ̀ kọ́nù. olú parí rẹ̀ والله غفور رحيم. bọ́lá ń ta lókè والله غفور رحيم. صلى الله عليه وسلم. ọba alekiola ẹnikẹ́ni ò ní dààfin ọlọ́run àfi kó tẹ̀lé muhammad débẹ̀. sallallahu alayhi wa sallam. torí wípé id káàdì tí wọ́n fi ń wọlé ẹnìkan náà ló ní sallallahu alayhi wa muhammad sallallahu alayhi wa sallam. òun ló fà á tó fi jẹ́ gbogbo ẹ̀kọ́ rẹ̀ ó pọ̀ lóríṣiríṣi gbogbo àlámọ̀rí ló kọ́ wa lẹ́kọ̀ọ́ ńpa ẹ̀ bí wọ́n ti ń tolé bí wọ́n ti ń tajà bí wọ́n ti ń jagun gbogbo àlámọ̀rí. dípò kò sípò téèyàn ń dé tó ní rẹ kọ lára ànábì. ànábì ò wá dúró ń bẹ̀ yẹn sallallahu alayhi wa ó tún wá sọ ẹyin mùsùlùmí ẹ gbọdọ wà nú òkùnkùn lẹyìn tí ń bá lọ tán ọ̀wọ́n nǹkan kan á tún ó tún wá tètè kí wà ń lọ ẹ̀ ó kọ́ wa so that mùsùlùmí ò ní ríbi gọ sí ẹnikẹ́ni ò ní láwùjáre pé ọlọ́run kò ìtorí pé mi ò mi mọ tí màá ṣe ni o kò sì sí kíní yẹn nínú àdìsí ànábì ó wà ń bẹ̀ ni o ìwọ ló rí o. anabi wa muhammad. anabi ni ó ní sinfani min ali nar ó ní ìjọ méjì kan wà èrò náà ni wọ́n lam arahuma ó lé mi àmọ́ mi ò tí ì rí wọn rí lẹ́yìn tí n bá lọ tán má bẹ̀rẹ̀ sí í rí wọn rìjálù. مع أمسيات كأذناب البقر يضربون بها الناس لا يدخلون الجنة àwọn kan àwọn ìjọ kìíní ọkùnrin ni wọn wọn wà nípò olórí wọn a máa lo ipò yẹn gẹ́gẹ́ bí kòbókò láti fi jẹ àwọn èèyàn níyà wọn a máa fẹ̀tọ́ wọn dùn wọn anábì ni wọn lè rálùjọ náà wọ. sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì ni sáà obìnrin làwọn ẹlẹ́ẹ̀kejì kàṣíyàtún àríyàtún kàṣíyàtún wọ́n wọṣọ lójú ara wọn àríyàtún gbọ́ ìhòòhò lọ́wọ́ ma'ilatun mumilat wọ́n ti kùnà wọ́n á tún mú àwọn ọkùnrin kùnà ru'usu unnaka asnimatil bukht orí wọn aṣerun orí wọn yóò ga sókè bíi kí ẹ̀yìn ràkúnmí lan yadkhulna aljanna wa lan yajidna ri'aha anabi ní láíláí wọn ò lè rálẹ̀ jọ náà wọ̀ kódà wọn ò ní gbóòórùn lọ́ fi ń dàbẹ̀. sallallahu alayhi wa sallam. kó bá a má dàrú má wa lójú anabi sàlásàlá tó ní a ah, lẹ́yìn níkẹyìn ayé oríṣiríṣi nǹkan lè máa rí ó ní fi akhiri zaman aimatun ó ẹ máa rí àwọn àfa ẹ máa rí àwọn lèmọ́mù níkẹyìn ayé la yahtaduna bi tí wọ́n ní tẹ̀lé tọ́sọ́nà tèmi wala yastanuna bi sunnati tí wọ́n sì ní tẹ̀lé súnà mi. sallallahu alayhi wa sallam. kábà má tún ní à mi ò tún tí ì rí i rí mi mọ̀ bóyá ti rí yẹn ń bàdàn wọ́n ti rí i nílọrin àti rí i lẹ́kọ̀ọ́ àwọn àáfàá ti ń pe ayé ẹ̀ tí gbọ́ rí. twenty first century four one nine ni ẹ mọ̀ pé àwọn èèyàn níṣòro púpọ̀ nàìjíríà tó bá ti ní problem báyìí tó bá ti gbé ṣòro ẹ̀ dé àfa sọ fún pé àfa sọ fún pé àwọn màámi ló wà ń di ẹ̀ àwọn màmá ló wà ń di wípé tó bá tí ò bá ti yí ẹ àwọn á wá mú rìn wọ́n á ti lọ wá ìyá kan títí ẹ ti ta ìyẹn náà arósọmáyà wọn á lọ tọ́jú yẹn sínú igbó kan wọn á wọ àwọn onílù tó máa máa lù lẹ́yìn ìyá bá wọn wá mú un lọ síbẹ̀ lóru aṣá pé ìyá bá jó jáde àwa ní gbogbo òṣòro ilé ayé òun ló ń wà lẹ́yìn tó bá fẹ́ lù ú yọ yóò ṣe nǹkan báyìí èyí táṣìírí fi tú ní kóòdù kí ni ló.

ọlọ́run wa mú wọn gbà tí àwọn àfa yìí wá débi tí wọ́n ti ń jà lórí owó yẹn ibi tá ṣírí ti tú nìyẹn lọ́lọ́pàá ẹnìkan tó gbọ́ níbi tí wọ́n ti ń sọ nìyẹn lọ́pọ̀lọpàá ni wọ́n mú wọn náà lọ mú ìyá wọn ìyá ayé. onírúurú àrà làwọn èèyàn ń dá. هذا الزمان الذي كنا نحاذره قول كعبي ومن قول ابن مسعود عندما هذا ولم يسهل له غير لم يبك ميت ولم يفرح لمولودي لم يبك ميت ولم يفرح لمولودي هذا الزمان الذي كنا نحاذره wọn lásìkò tí gbogbo wa ń bẹ̀rù pé kó má dé ló ti dé yìí. min qawli káàbì wà min qawli ibn Mas'ud. nínú àwọn ọ̀rọ̀ tí káàbù ibn Malik àti ibn Mas'ud tó gbà lẹ́nu anabi sallallahu alayhi wa sallam. inna ma hadha wàlá sùnláhù gíyàrú. tí gbogbo eléyìí bá ń tẹ̀síwájú tá a tètè ráyè padà ń bẹ̀. làmì ó bó ká máa tún wà láàmì ó fọ́ra lè máa olùdí. làmì ó bó ká máa tún wà láàmì ó fọ́ra lè olùdí. ó yìí máa padà burú dásìkò kan yóò burú débi pé òkú á kú ànírẹ́ni tí ó sunkún ẹ̀ eh. wọ́n á sì bímọ ànírẹ́ni tó máa kí wọn kú ewu ọmọ torí wípé làákàyè dorí kodò pátápátá gbogbo rẹ̀ lànà bí sì ti kì wá ń lọ nípa ẹ̀ ẹ̀ gbọ́ anabiwa muhammad ó ní satakuna fi akhir zaman alwasilat walmustawsilat ó ní tó bá di ìkẹyìn ayé ẹ̀rí àwọn alwasilat ẹ̀ ń ń bá àyàn irun mọ́ irun. Hey. Hey walmustawsilat àtẹnudógbórí rẹ̀ lẹ̀ pé bá ń so mọ́ wàlá anàlá olùwàsílà walmustawsila ọlọ́run sì ti gégùn fẹ́ni tí ń bá wọn so mọ́ àtẹnudógbórí rẹ̀ pé so mọ́. kò ṣẹlẹ̀ ńgbà anabi sàlám anabi ní ń bọ̀ wá ṣẹlẹ̀ anabi ní satakunu fi akiri zaman ṣòrtọ́tò ohun tó bá di kẹyìn ayé ẹ̀ẹ́rì àwọn agbófinró yuguduna fi sakatila wọn á jáde láàárọ̀ sínú bínú ọlọ́run wayaruuna fi gadabila wọn á tún wọlé lálẹ́ sínú bínú ọlọ́run fa iyakum antakunu min bitanatihim ẹ ṣọ́ra kẹ́ ẹ má jẹ́ kọ́ nù wọn mùsùlùmí tọ́lọ́n ti kìlọ̀ gbogbo eléyìí fún látẹnu anamisa salam. sallallahu alayhi ẹ gbọ́n tánàbí sọ ni. anabi ni idha fa'alat hamsata ashara khisla halat bi albala ó ní táwọn àlùmọ̀ mi tó bá bẹ̀rẹ̀ sí í hu ìwà mẹ́ẹ̀ẹ́dógún kan àjálù a máa wọlé tọ̀ wọ́n ìdààmú a máa dé bá wọn kí la máa hún na ya rasulallah wọ́n ní wà nábì kí la wọn ìwà náà anabi ní ìdá akadol magnamaduwala ohun tí ń jẹ́ àjẹmọ́nú gbogbo èèyàn tọ́wọ́n díẹ̀ bá ń pín in mọ́wọ́ ẹ mọ̀ pé dààmú ti ń bọ̀ ṣé kò tí ì ṣẹlẹ̀. bá ti ń pín l'Abuja. wàlẹ̀ amánata magnama wọ́n ń pín lọ́yọ̀ state náà wọ́n ń pín lẹ́kọ̀ọ́ wọ́n ń pín local government. wàlẹ̀ amánata magnama. wàlẹ̀ amánata magnama ohun tá a fi ṣe àmánà afúnṣọ tọ́jú kínní tẹ́ ẹ bá rí i tí wọ́n ń sọ ọ́ dàjẹ́ mọ́nú ẹ mọ̀ pé wàhálà ti ń bọ̀. wà zakata mọ̀gọ́rọ́mọ̀n tó bá sọ sàká di fáìnì owó tọrọ ẹ má ní kó sọ sàká ó wà nàbẹ̀ ni pé bí ìgbà ni kó sọ fáìnì ni ẹ mọ̀ pé dààmú ti ń bọ̀ wà á tọ́ ar-rajul ẹ bá ti ń gbọ́ràn sí ìyàwó rẹ̀ lẹ́nu wà á kọ ummahu tó wá ń tì torí bẹ́ẹ̀ ṣàìgbọ́ràn sí yẹ wọ́n bá rẹ̀ sọ̀dí ìkọ́wù tó ń ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n tó sì fi bàbá rẹ̀ ẹ̀ lẹ̀ kó máa tàràkà wa kana za'imul qawmi ardhalahum nígbà tó bá jẹ́ pé n tó burú jù nú àwọn èèyàn ni wọ́n fi ń ṣolórí wọn ẹ mọ̀ pé dààmú ti ń bọ̀. idhar tafa'atil aswatu fil masajid nígbà tó bá ń pariwo gèè nínú mọ́ṣáláṣí ẹ mọ̀ pé dààmú ti ń bọ̀. wa idha ukrima rajul makhafata sharrihi nígbà tó bá ń pọn ẹnìkan lé kì í ṣe torí ipá pọ́nlé ń bẹ lára ẹ̀ ṣùgbọ́n nítorí wípé torí wípé ó burú à ń bẹ̀rù aburú ọwọ́ rẹ̀ ìtorí ẹ̀ la ṣe ń pọ́n lé ẹlòmíì adára adájọ́ ni alóhùn àríkálàmù dámọ́ lẹ́kùn àríṣe kan ń dùn. ìdá ukrema rajul makafata sari ẹ̀yìn ò ń púpọ̀ la ilaha illallah gbogbo ayé èkó ló wà gbogbo ayé èkó ló wà tí ẹlòmíì bá ti dé tó bá ti lo àwọn kinní tó fẹ́ lò yìí báyìí tó bá wọlé lóde mọ́lídì eh. wọ́n bá máa mú wọ́n bá máa mú kí ló kí ló ń gùn ún fíìmù tírìkì lásán ṣàkàrà olóje ẹ̀rọ àwọn èèyàn wọ́n mọ̀ pé ní ibi ni wọ́n tún wọ́n máa pa kúbẹ́kúbẹ́ nítorí pé wọ́n bẹ̀rù aburú ọwọ́ ẹ̀ ni. wa idha shuriba al-khamr nígbà tí ọtí mímu bá gbajúmọ̀ wa lubisa al-arir táṣọ sílìkì gbajúmọ̀ wa tukida al wal-ma'azif táwọn obìnrin alájòta bá pọ̀ nílùú tí ìlú àtijọ́ bá pajúmọ̀ wàlá àna akhiru hadhihi al-umma awwalaha táwọn ọmọ bá láwọn bàbá wọn ò mọ̀ ṣe mọ́ faliyar takibu min bá jẹ dálíkà salasa kisan kọ́ máa retí nǹkan mẹ́ta lẹ́yìn náà rí an amra kọ́ máa retí àjàkálẹ̀ àrùn wà faskan wà maskan kọ́ máa retí ìdààmú kọ́ máa retí ẹ̀yípadà aburú èwo ni ò tí ì ṣẹlẹ̀ èwo ni ò ṣẹlẹ̀ muhammad ò dákẹ́ sallallahu alayhi wa sallam ẹ yòówó ànábì sallallahu alayhi wa sallam ó tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn ànábì ti wí ẹni tí ò fẹ́ gbọ́ kó fi nǹkan de tiẹ̀ anabi eh. ti wi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. nígbà tí anabi wa muhammad. tanabi ṣe aji kẹ́yìn. sẹ́rí aṣọ dúdú ti ń bẹ lára kàábà anabi di aṣọ yẹn mú. ó wá bẹ̀rẹ̀ sí soko. فقال أبو بكر الصديق رضي الله عنه أبو بكر وأنا يا رسول الله مما بكاؤك ìwọ anabi kí ni ti ń pa ẹ́ lẹ́kún anabi ní káfíńlá abki báwo ni mi ò ṣe ní sọkún wà á fi akẹrù ìjàtìlá ìjọba dá nígbà tó jẹ́ pé lẹ́yìn náà ni ájì ìkẹyìn tí màá ṣe tí mi ò ní ṣe mí mọ́ fa abuká ní ìfirọ́kùn káàbà ìpínyà pẹ̀lú káàbà ń pa mí lẹ́kún wàtàwùdí olùmùsùlùmí àti ìdágbére fún àwọn mùsùlùmí sọmọkọ́ọ̀lù anabi wáyé pé yuballigh al-hadiru minkumul ghaib ẹ jẹ́ kí gbogbo ẹni tó wà ń bí kó sọ fẹ́ ní tí ò sí ń bí. anna mathalakum ka mathali warakin bila shawkin ila sab'umiati sana pé àpèjúwe yín yóò dàbí àpèjúwe ewé tí ò lẹ́gùn lára fódìndí ọgọ́rùn-ún ọdún méje eh, oh, fódìndí ọgọ́rùn-ún ọdún méje lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam. ثم تكون أمتي شوكا وورقا إلى تمام ألف سنة لين هو اليوم wọ́n di àdàpọ̀ ewé àtẹ̀gún tọ́ba máa fi lo ọgọ́rùn-ún ọdún mẹ́wàá ẹgbẹ̀rún ọdún ثم تكون أمتي شوكا بلا ورق lẹ́yìn náà àwọn mùsùlùmí ò wá di ẹ̀gún agbára kankan lẹ́ẹ̀ fi rewé lára wọn fala tara fihim illa sultanan jaira ẹ̀ ní rí nù wọn àfi ọba àbólórí orílẹ̀-èdè àbólórí ìjọba àbílẹ̀ àbólórí ìpínlẹ̀ tí yóò ya òbílẹ̀ jẹ́ àwọn alimọ̀nù rọ́ọ̀gì bá ń fẹ́lmọ́ àbónímọ̀ àáfà tó jẹ́ pé owó nìkan lòun náà bùkátà àwọn gani yambakila àbí olówó tó yaba banla ahun àwọn fakiran kàdíbà àbí tálíkà tó náà yaba banla òkúrọ́ àwọn sheikhan ghafila àbí àgbàlagbà tó fọ́nú fọ́ra àwùsáàbàn fàdí à àbọ̀dọ̀ tó bàjẹ́ ọ̀rìnmọ́ àtàlà àyà aláha àbóbìnrin tí ò ní ní tìjú. fakọ́lá ukasha radiyallahu anhu ukasha wa ń béèrè lọ́wọ́ anabi sallam ó ní kaifa yakunu dhalika zaman ya rasulallah ó ní wa anabi báwo ni gbàyẹn ó ṣe rí anabi ni yakunu fi qawmun yusallun ẹ máa rí àwọn èèyàn wọn á máa kírun wọ́n yà sùnmùn wọn á máa gbàwẹ̀ wọ́n yà ìjùn wọn á sì máa lọ mẹ́kà ويقرؤون القرآن واسما كقرآن ولا يجاوز خناجيره سمكو نيكو جا غونغو وباي أقوالهم أحلى من العسل ọ̀rọ̀ wọn á dùn ju oyin lọ. wa af'aluhum antana min ra'iyatil basar òórùn iṣẹ́ ọwọ́ wọn yóò burú ju tàlùbọ́sà tó ti rà lọ. qulubuhum muswaddatun bikarthi sarairihim ọkàn wọn ti dúdú nítorí ìdọ̀tí tí ń bẹ ní kọ̀ọ̀rọ̀ wọn yaj'aluna dunya fawqa ru'usihim ilé ayé ni wọ́n á gbèrú wàlẹ̀ ilmọ̀ wàlẹ̀ kùránì wàrà adhurihim ìmọ̀ àti kùránì wọ́n á sì sọ́ọ̀dì nǹkan àpàtì wọ́n á jù sẹ́yìn la yarham kabiruhum saghirahum àgbàlagbà nínú wọn ò ní láàánú ọmọ kékeré wala yuwaqqiru saghirahum kabirahum ọmọdé inú wọn náà ò sì ní bọ̀wọ̀ fágbà yarfa'una aswatahum fil masajidi li hadith ad-dunya wọ́n máa pariwo gè nínú mọ́ṣáláṣí fún ọ̀rọ̀ ilé ayé yìí la yadkhuluna aljanna wọn lè rí àlùjọ́nà wọ̀ fakọ́lá ukasha radiyallahu anhu ukasha tún béèrè pé à ah, bàbá yìí má pa wá má alamatu dhalika zaman ya rasulallah ìwọ ànábì kí ni àmì ìgbà náà báwo láti mọ̀ pé gbà yẹn ti dé anabi wa ka àwọn àmì fún anabi ní ìdá okèrè mọ̀ṣọ́ ara nígbà tí wọ́n bá ń pọ́n àwọn olórin ilé àwọn olórin. wà ó hin náà ulama tó bá ń yẹpẹrẹ wọn ní mímọ̀ tòótọ́ wọ́n ti ṣàwárò nìsá tó bá jẹ́ kóbìnrin ní ń darí àlámọ̀rí wọn wà kúlì tó fi àmúwálẹ̀ rìbá tí gbogbo èèyàn bá di gbẹdẹmukẹ sínú owó èlé wàtá kólólùkù dọ́ọ̀tù ríṣà táwọn adájọ́ bá ń jẹ àbẹ̀tẹ́lẹ̀ wàtá kólólù ọmọ fi ìmìnkásbẹ̀ fàrìjìbìnàtì hà tẹ́ bá rí abiyamọ tẹ́ ẹ rí ìyá tó jẹ́ pé oúnjẹ ti ń jẹ ntabẹ ọmọ rẹ obìnrin palẹsẹ ni zamanu yakunu fil ilamiru kal asad àsìkò kan nìyẹn tálàṣẹ lórí àwọn èèyàn yóò dàbí kìnìún walqadi kadhib adájọ́ ó dàbí ìkoko wàtájìr kathalab oníṣòwò ó dàbí kọlọkọlọ walfasiku kalkal aláìgbọràn èèyàn ó dàbí ajá walmu'minu kashad olùgbàgbọ́ òdodo yóò sì dàbí ọ̀dọ́ àgùntàn. ثم بكى رسول الله صلى الله عليه وسلم بكاء شديدا anabi wa sun ẹkún kíkorò ó ní yàrá amin shat ó máa ṣe fọ́dọ̀ àgùntàn yìí ó báwo ni ó ṣe là bẹ́ẹ̀ni asadin wàdí ibin wàtá alábin wàkàl báwo ni ó ṣe là láàrin kìnìún ìkókò kọlọkọlọ àtajá gbogbo ẹni tó yí i Ewo ni o ti ì ewo ni o ṣẹlẹ̀ tí gbogbo rẹ̀ bá wá ṣẹlẹ̀ kí lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé ọlọ́run nífẹ̀ẹ́ mùsùlùmí débi wípé kò fẹ́ ìparun fún wa kódà nígbà tá a bá ń gbégbèsè ìparun. anabi ní inna Allaha yab'athu li hadhihi al-umma ala ra'si kulli mi'ati sana man yujaddidu laha dinaha ọba àlekè ọlá láìsí àní àní ọlọ́run yóò máa gbé dìde fún ìjọ tèmi muhammad sallallahu alayhi sallam ní ìbẹ̀rẹ̀ ọgọ́rùn-ún ọdún kọ̀ọ̀kan ẹni tí yóò máa ṣe àtúnṣe tí yóò máa tún ẹ̀sìn wọn ṣe fún wọn tí wọ́n bá ti ń jìnnà yóò máa dá wọn padà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wá sọ̀rọ̀ nípa atẹ́sìnṣe kan tó ju àwọn atẹ́sìnṣe yòókù lọ. Ànábì wa pè yẹn ní al mahdi Ànábì ni tó bá dé. báyìí ruuhu Ànábì ni ẹ jẹ́jẹ́ láti jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ wàláwù habowan ala thaliji kódà kó jẹ́ pé yìí ó fi àyà fà lórí yìnyín ẹ jẹ́jẹ́ láti jọmọ lẹ́yìn ẹ̀ al-imam al-mahdi títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí àwọn àáfàá yìí máa ṣe fanfa lórí ẹ̀ àwọn àáfàá wọn á máa ṣe ìfanfa lórí ẹ̀ àwọn kan ní màdí ò tí ì dé àwọn kan tiẹ̀ ní kò ní í dé mọ́ Ibn Khaldun nínú mọ̀kádìmọ̀ ẹ̀ ó ti sọ síbẹ̀ pé kò sí ti ń jẹ́ màdí. àwọn ará Saudi àwọn yẹn ní kò tí ì dé bó tiẹ̀ jẹ́ pé gbogbo àmì táwọn mi sàṣán sọ pé yẹ wọ́n á rí wọ́n ti rí sallallahu alayhi wa sallam. onírúurú èèyàn ló ti pe rẹ̀ ní Imam Mahdi. bí mo ti ń sọ̀rọ̀ yìí màá dín kan wà Maiduguri àkótí ẹ̀ṣẹ̀ boko eléyìí àjọ pàdé bíi ọdún méjì sẹ́yìn làbújá ó bá dé màá dín lò ẹnu wa wò pé ma dị tí ń rèbọn lárúbáwá yìí oye nkọ ni màá torí àwọn àwọn aglat tí ò ṣe tí ò ṣe ṣàmójúkú òfò. ó ń tà bálíbálà. màdí kan nìyẹn màdí kan ni ti wà níjẹ̀bú òde gentleman màdí ìjẹ̀bú òde ṣùgbọ́n màdí ẹyọ kan ni màdí tọ́lọ́hún tànábì sallallahu alaihi wasallam. nínú sunan Daraqutni anamisa salam júwe ẹ̀ fún wa bí ìgbà táwọn bí mọ̀ wípé bí ìgbà tó mọ̀ wípé màdí ó pọ̀. anabi ní ìnàlè màdí yìí náà ayẹtẹ ẹ fagilé màdí yìí náà màdí tiwa litambi ẹ fagisa bẹ́ẹ̀ màdí tiwa àmì méjì lónìí lamtakuna. منذ khalki samawati والارض، ard àmì méjèèjì yìí kò ṣẹlẹ̀ rí láti jọ́ tá a sọ́mọ́ àti ilẹ̀. ينكسف القمر في أول ليلة من نصف شهر رمضان وتنكسف الشمس في آخر منه ولم تكون منذ خلق السماوات والأرض òṣùpá yóò wọ òkò lákọ̀ọ́kọ́ nínú àwọn òru rẹ̀ nínú oṣù Ramadan. Allah oòrùn náà yóò sì wọ òkò ní ètò kẹ́yìn nínú àwọn òru rẹ̀ walam takuna mundu khalqi samawati wala méjèèjì yóò sì ṣẹlẹ̀ rí látijọ́ tá a ti dá sọ́mọ́ àti ilẹ̀. ànábì ò sọ pé ohun tí wọ́n á fi ohun tí wọ́n á fi mọ̀ pé wọ́n máa bímọ àdín nìyẹn tó bá jẹ́ pé ó sọ pé tẹ́ ẹ bá ti rí tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ní oṣù Ramadan kan wọ́n á bí Mahdi gbogbo ẹni tó bí ń gbà yẹn ló máa pèrè Mahdi. ó ní inna li mahdiyina ó ń bẹ fún Mahdi wa àmì méjì àmì méjì yìí Mahdi wa ó tọ́ka sí pé tèmi ni kódà ẹni tó bá ń jẹ́ Mahdi òdodo kò gbọ́dọ̀ tí kò kíníyàn gbọ́dọ̀ ṣẹlẹ̀ kó tó kéde tó bá ṣẹlẹ̀ kó tó kéde gbogbo èèyàn ló máa pè é pé èmi ni Mahdi ṣùgbọ́n ó gbọ́dọ̀ ti kéde pé Mahdi ni mí kọ́ wá ní mú àmì ẹ wá kó wá tọ́ka sámi. azati Mahdi alayhi salam wọ́n ṣe tíra kan wọ́n pe tíra náà ní Nurul Haq àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi Mahdi ṣe yẹ̀yẹ́ pé anabi ní òṣùpá àti oòrùn yóò wọ òkùnkùn nínú oṣù Ramadan ọdún kan náà àtijọ́ tí wọ́n sì ti kéde òṣùpá àtòòrùn ò tí ì wọ òkùn ọ̀rọ̀ ika azati mamadi alayhi salam ọ̀rọ̀ ika wọn lára wọn wà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ni ya Rabbi olúwa mi ya Rabba du'afa wal mutarrin ìwọ ọba gbogbo ẹni tó lẹ ọba gbogbo ẹni tára ni alastu mink sọ́dọ̀ rẹ kọ́ ni mo ti wá fakul fa innaka anta khairul qailin ọlọ́run wí fún wọn torí pé wọ́n ló mọ̀ ọ́ wí jùlọ nusibat ilayya tazwir wal akawil wọ́n ń fi àdápa arọ́tì sọ́dọ̀ mi wọ́n ní mò ń purọ́ mọ́ wọn lọ wa anta tasma wa ya asma asami'in ó sì ń gbọ́ ó sì ń rí gbogbo ẹ̀ ìwọ tó ń gbọ́ nǹkan jù nínú gbogbo ẹni tí ń gbọ́ nǹkan. arina ayataka fi sama wa bakitil mọ̀ánidín fi àmì rẹ hàn fún wa nínú sọ́mà kí o sì bá mi pa gbogbo àwọn ọ̀tá ìlẹ́nu mọ́. asàtìmọ́ Mahdi ṣe àdúrà yìí wọ́n sì kéde pé ẹ̀ẹ́rì àmì náà láìpẹ́ nínú Ramadan ọdún yẹn ọdún 1894 ẹnìkan ṣo lábẹ́ sọ́mọ̀ yìí ló kéde pé Mahdi lòun ṣáájú àsìkò yẹn ọlọ́run sì jẹ́ kí òṣùpá wọ òògùn nínú àkọ́kọ́ nínú àwọn òru rẹ̀ òru mẹ́ta ni òṣùpá lè wọ òògùn ó lè wọ òògùn ní ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àtọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run oòrùn náà sì wọ òògùn ní ọjọ́ yìí tó kẹ́yìn nínú àwọn òru rẹ̀ gẹ́gẹ́ bó ti wà nú àdìsí yẹn bí gbogbo àdìsí yòókù ò bá tiẹ̀ yí ẹ ká ní ìpakasọ àtakò ń bẹ lórí ẹ eléyìí tó ti láàmúṣẹ ń kọ́ ọdún yẹn ni azati mamadi kọ kọsídà bushra lana ya ma ṣara wọn ni bushra lana ya ma ṣara ikhwani tubalakum ya ma ṣara alkhul ya majma alkhulani ó yà ya ma kà lọ. النيرين بهذه البلدان خسفا بإذن الله في رمضان ó yẹ tàsíwájú ó yẹ wọn àmọ́ yẹn lọ́ọ̀ ti gbé gbogbo yẹn kó lórí wọn. أن يرى بهذه البلدان kọsífà bí Nila ìfẹ́ ramadani wọ́n ní ìmọ́lẹ̀ méjèèjì ní gbogbo orílẹ̀-èdè ìmọ́lẹ̀ méjèèjì òṣùpá àti oòrùn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọ́n wọ òkò nínú oṣù ramadan. àlẹyà òun bá dámúrú rí sáré sí àmìnà ìdùnlé àkọ́wámi lànà ìdání ọjọ́ tó tẹ̀lé oṣù àwẹ̀ ọjọ́ ọdún ni fún gbogbo èèyàn ọdún méjìlá wa ó ṣe àásọdún wípé àásọdún wípé àgbà àwẹ̀ tán àtúnṣọdún wípé ọlọ́run fi òdodo wa hàn asasi máa má di òsì pè wá sí nǹkan míì kò mọ́fìn wá kò mú tíra mi wá kùránì náà ló ní ká tẹ̀lé asasi máa má di sọ fún wa wípé kò sí ẹnìkan tí yóò mú ẹwà àlùjọ náà àfi Muhammad. sallallahu alayhi wa sallam. azati mamadi alayhi salam wọ́n jẹ́ kó yé wa pé ọlọ́run ò tí ì dárú ànábìrì kò sì ní dárú ẹ̀. sallallahu alayhi wa sallam. wọ́n jẹ́ kó yé wa pé gbogbo òfin ọlọ́run ló ti dópin lórí Muhammad. sallallahu alayhi wa sallam. sàríà mi ò tún ní tọ̀dọ̀ ọlọ́run wá mọ́tálíkì àmọ́ òfin dé. kí wàá ní wàhálà oríṣiríṣi àwọn ìtàn ẹ̀mọ̀ Yorùbá wọ́n ní ẹni tó bá fẹ́ jogún kógún ìtọ̀kítọ̀ ni ó máa pa lẹ́nìkan bá dé ó ní bàbá òun ó nínú tọ́ílẹ̀tì ló kú sí mo rò kán ti jáwọ́ nú àwọn ìtàn yìí ni wọ́n nínú tọ́ílẹ̀tì ṣé ta ló wà ń bẹ̀ ńjọ́ tó kú náà ṣé ìyàwó rẹ̀ ló jáde lóní ọkọ mi ò tọ́ílẹ̀tì ló kú sí o àbáwọn ọmọ ló jáde náà ní bàbá àwọn ò tọ́ílẹ̀tì ló kú sí ọlọ́mọ pa wá láàká yìí. azati mamadi aleyhi salam. aleyhi salam. wọn pè wá síbi nǹkan míì gbogbo ìlànà muhammad tá a ti gbàgbé. sallallahu alayhi wa sallam. gbogbo ohun tá a ti pàtì ni wọ́n ń dá wa padà sí díẹ̀ wọ́n ní ẹjẹ́ ṣe bí muhammad ṣe ní a ṣe. sallallahu alayhi wa sallam. láàfin tọ́lọ́hún ẹnìkan náà ló ní automatic pass òun náà ni muhammad sallallahu alayhi wa sallam. ẹnìkan wá ní authorized secretary anabi sallallahu alayhi wa sallam. imam mahdi aleyhi salami. aleyhi salami. òun ló máa yíjú káàdì yẹn fún ẹ. nítorí kíni ṣẹ́ni téèyàn bá tó bá mọ̀ ọ́ lóògùn sá mo fi ọlọ́run ọba ṣẹ̀rí ọba tá a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́. Ogun, eh, eh, Ogun, kan ṣo tèmi dáadáa nìyẹn nígbà tá a bá jọ dùn nǹkan dáadáa tí mo sì rí pé àá ah, ah, èmi nìkan ni mo tẹ̀lé màmá dínú yìí àmọ́ sọ fọ́dọ̀ ọlọ́run àjọ èmi àtàwọn pípù ìjọ ń ṣe Islam o ṣùgbọ́n wò ó wọlá pé mo tẹ̀lé màmá dín aleyhi salam. aleyhi salam. ṣé fún mi yóò sì ṣe ní ọdún 2007. thousand and seven ìgbà tí ìjọba Amẹ́ríkà tí wọ́n gbé ètò kọ́kọ́ rẹ̀ tí wọ́n pè ní Fulbright Interfaith Community Action Program wọ́n ní wọ́n fẹ́ mú èèyàn mẹ́wàá káàkiri àgbáyé àdúrà tọ́lé aládùá àwọn Ismail àwọn náà forí kó oníjà nígbà náà bá a ti ń parí ìkọlà ń bẹ̀rẹ̀ míì èmi ò tiẹ̀ mo kọ́kọ́ wò pé ẹni mẹ́wàá báwo la yẹ fẹ́ ṣe ìgbà tá a máa apply gbogbo àwọn tá apply jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seven hundred wọ́n sì fẹ́ mú mẹ́wàá nínú seven hundred monawari ló sọ pé ah, ẹ ti ẹ ti apply náà a bá apply a bá bẹ̀rẹ̀ sí ṣàdúrà àwọn ọmọ yìí di àṣàrà ìlú ẹran nígbà náà ẹ wà wá ṣàdúrà àṣẹ sàárà àtúnṣàdúrà àtúnṣe sàárà nígbà tó yá wọn ní pẹ̀lẹ́ wọ́n ní wọ́n ti shortlist àkú two hundred and fifty abatúbẹ̀rẹ̀ another round of àdúrà ìgbà tó yá wọ́n shortlist ó kù hundred. Ah, ee eh, àwa tún bẹ̀rẹ̀ another round gbẹ̀mú ọlọ́run kíní yìí ti ń ó ti gbé mi travel de level yìí má jẹ́ ń jábọ̀ wọ́n wá gé gbogbo wọ́n wá gé ku twenty five láti twenty five wọ́n gé sí mẹ́tàlá wọ́n wá ní nínú mẹ́tàlá yẹn ó kù mẹ́wàá wọ́n wá wọ́n sẹ́ndì list àwọn tán àwọn àwa mẹ́tẹ̀ẹ̀tẹ̀lá yẹn mo wá wo list yẹn báyìí ah, mo ní ọlọ́run èmi nìkan ni mo gbà má màdí ní àwọn ará bí. tó bá yẹ pé ìwọ ló rán Hazrat Muhammad alayhi salam ní tòótọ́ tí kì í ṣòkùrọ́. mo fi ọlọ́run bá ṣẹ̀rí èmi nìkan ló mú láfíríkà. Allahu Akbar. I was the only candidate from Africa. kò sóò mi mọ oògùn mi tó bá ti dí tán màá jù sí ni torí wípé tó gbé ẹni bá dáni lórí àfi gbárí ni o tó bá dáyàn lójú àfi gbárí ni torí wípé ọlọ́run ti gbé òṣùwọ̀n kan tá a fi mọ olódodo béèyàn bá ṣe ẹ̀sìn míì o lè purọ́ mọ́ lọ́hùn o lè purọ́ mọ́ lọ́hùn lábẹ́ ẹ̀sìn míì ṣùgbọ́n tó o bá purọ́ mọ́ lọ́hùn lábẹ́ Islam ò ní lẹ́yìn. Allah ọlọ́run ti ní wàláwù takọ́ wàlà àlẹ́yìn náà bá dàlà kọ́wé. wàláwù takọ́ wàlà àlẹ́yìn náà bá dàlà kọ́wé. ibi tó wù kó o ti wá bó o bá dáadáa pààrọ̀ máa wà ọlọ́run. láàkàtúnà hubil àwọn ọlọ́run ọba àfọwọ́ ìnira àfigbámú àgbámú àgé okùn ìṣẹ̀mí ẹ̀kúrù ẹ alimahdiya sharastani ó ṣe alimahdiya filislam ó wá kọ gbogbo àwọn tó ti pera wọn ní màdí. kò sí kankan nù wọn tó ṣẹ́kù lórí ilẹ̀ àwọn ìjọ yẹn ti túká. wàlá aftaru. ẹ kàn máa gbọ́ pé wọ́n gba bí kọjá ni ẹ̀rí pàṣẹṣẹ wọn lórí ilẹ̀ mọ́. azati mamadi alayhi salam. alayhi salam. ó mà ṣe wọ́n azati mamadi alayhi salam. yàtọ̀ sí pé wọ́n lo ọdún mẹ́tàléláàádọ́rin nílé ayé khalifa kínní ti wá ó ti lọ ìkejì ti wá ó ti lọ ìkẹta ti wá ó ti lọ ìkẹrin ti wá ó ti lọ nígbà tí kẹrin fẹ́ ń lọ ẹ̀rù ti ń bà wọ èèyàn wàláhì mi ìbẹ̀rù máa sọ ẹ̀gbọ́n tí màmá di sọ ni ìdá máa ń kọ̀dọ̀ wákìtì ó ti gbàgbé ìdá máa ń kọ̀dọ̀ wákàtí fala wákàtà bàdàhù ó yìí wà mẹ́. làdé iná máa inú láyé ákì àkàrú. àwọn ará pata ò tí ì fún alámọ̀là. ìdá máa ń kọ́dọ̀ wákàtí fàlà tásìkò tèmi bá lọ àsìkò ẹlòmí sásìkò mi mọ́. làdé iná máa inú omi mímọ́ tọ́lọ̀ ń fún wa láàyò àkí àkàrò kò sí mi tẹ́ ẹ tó fi wé kì í ṣe ti gbéraga kì í ṣe ti gbéraga òdodo lórúkọ méjì òdodo ni ó máa jẹ ẹ bá kún lọ́dà funfun ẹ kún lọ́dà dúdú kò yí òdodo padà asati mamadi alayhi salam. alayhi salam. wọ́n pè wá sí nǹkan míì wọ́n ní ká lò lákàyè wa ká di ọ̀rọ̀ ọlọ́run mú ká di ti muhammadu sallallahu alayhi wa sallam ó bá tán ẹ̀ńtànà bíi ká tẹ̀lé ni kò sẹ́nìkan nú wa tí ó tẹ̀lé tí kì í bá ṣe pànàbí pàṣẹ. torí pànàbí ní jẹ́ nǹkan. sallallahu alayhi ò jẹ́ nǹkan kan àfi nígbà tó tẹ̀lé Muhammad lòun náà fi ń jẹ́ nǹkan ẹnikẹ́ni tó bá wá fẹ́ jẹ́ nǹkan àfi kó tẹ̀lé mama àti kó tẹ̀lé Muhammad. wà á máa sọ́ọ̀lì húnà fàbá yàrún àtàní sọ́ọ̀lì húnà. àtàní sọ́ọ̀lì húnà fàbá yàrún wà á kọ́ fún rọ́bàhùn yàwùmá kìyàmì. wà á kọ́ fún rọ́bàhùn yàwùmá kìyàmì. الخيام وأما الطالحون وأما الطالحون فكفروني ولعنوني وما فهموا كلامي ولعنوني وما فهموا كلامي أتاني الصالحون أتاني sọlihuna fabayauni. àwọn ẹni rẹ wá wọ́n sì jẹ́jẹ́ wọ́n dọmọlẹ́yìn mi. wàhán fún rọ́bà hùn yàwó máa lè kíyà mi. torí pé wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọn nítorí ọjọ́ kẹyìn. wà á máa tọ́lì húnà fàrúnì. ṣùgbọ́n àwọn ẹ̀rọ wọn alágídí ọkàn àwọn ni wọ́n ń pè mí ń kèfèrí. wàlánù ni ìwà máa fàhìmù kàlámì wàlàánù ni ìwà máa fáhìmù kàlámì. wọ́n sì ń ṣẹ́bi lé mi wọ́n ń ṣépè fún mi oríṣiríṣi ẹ̀mọ́ tẹ́bá dárúkọ mamadi ń bomi báyìí lómi ànílà náà tó láàlẹ́ àwọn ọmọ ìyá wa máa ń bínú amadi mi à bínú rẹpẹtẹ pé ẹn tọ́lọ́ ń fiṣẹ́ ìrún òbínú azàtì mamadi alayhi salam wọ́n ní fàkà mìíní àdúwé. fàkà mìíní àdúwé bàdà máa kúmọ̀lá àdá. wọ́n ní mélòó mélòó ọ̀tá lẹ́yìn tó bá mi ṣọ̀tá dógóńgó tán. àtàní wàlám àsàrù wà máa kún tù àsàrù. lẹ́yìn tó ti bú mi tó ti ṣépè tó ti gbógun tèmi á tún padà wá ràn mi ìsìnkí ń kọ̀ láti ràn án lọ́wọ́. àhínú ìlà àmàláyà inú أهن Ila Mala, لا يهن Èmi a máa ṣàánú ẹni tí kì í fẹ́ ṣàánú mi. وأدعو لمن يدعو علي ويحذر. Mo sì ń ṣàdúrà fẹ́ tí ń ṣépè fún mi. Imam Mahdi nìyẹn. Torí wípé iṣẹ́ yìí, wọ́n mọ̀ pọ́pọ̀lọpọ̀ èèyàn ní òye. Wọ́n ní Fàlámà ana ilmi ya kami dun o ti mọ yẹn o pẹ̀lẹ́. ana bada ti ana ilmi ya kami dun. taya kantu ani ankori bi sa okufaru. taya kantu ani ankori bi sa akifaru. sa okufaru. sa okufaru. kalama bada ti li nígbà tó hàn mi ana ilmi azamidu. ipe ìmọ̀ ohun tó lọ́n fi fún mi ó ó pamọ́ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ní òmọ́. àìkọ́ntù àní àǹkọ́rí mi ń tà ó kúfàrú. ó yé mi pé láìpẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí pè mí kèfèrí so kì í ṣe nǹkan tuntun tó bá pè mí kèfèrí. ṣùgbọ́n ìdá ọkùnrin tún ìní. مسلم قلت كافر فأين تقى يا أيها المتهور أقبل أيوب محمد صلى الله عليه وسلم gbogbo wọn ti ń ta jí ó yá. wàláyé ní kọ́dítà bí mo mọ̀ ọ́dá. wà fi kúlẹ̀ áàní. wà fi kúlẹ̀ áàní. lè sáná òun àwárù. wọ́n náà ti jí tọ̀. aláti máa ń di aleyhi salam. aleyhi salam. wọ́n ní ìdá kúltù inni muslimun kúltà kàfírù nígbà tí mo pera mo ní mùsùlùmí ni mí ìwọ ní kèfèrí ni mí fa aina tuqa ibo ni bẹ̀rù Ọlọ́run wa ya hayyu almutahawiru ìwọ tó ń wí kàtàkàtà yìí ó ń ta wàrà mo ṣe bí mo sọ fún ẹ pé fa aksamtu. ẹ fún barista microphone. فأقسمتم بالله الذي جل شأنه ويا جبارية على أنه يكذي الإداء وأعذر àwọn ó mọ̀ pé kíláàsì kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà. azati muhammad alayhi salam. alayhi salam. ìpè tí wọ́n pè kò ju báyìí lọ ẹ̀ńtọ́lọ́ ń fiṣẹ́ náà rán níkẹyìn ayé rè é eléyìí lọkọ̀ ọ̀nú àìkẹyìn ìwọ tó wà nú ọkọ̀ gan yẹra ẹ wò nítorí wípé ó ń bẹ nú wa ti ń dọ́gbọ́n sí oríṣiríṣi nǹkan mo lọ sọ́dọ̀ bàbá wa kan lẹ́kọ̀ọ́ ṣéwù tó lórúkọ dáadáa ni wọ́n bí mo ti díbẹ̀ mo kàn rí kan náà wọ̀nyá wa. Naam. ẹ̀rú bá àwọn bá ṣe rí mi ah dókítà salamu aleykum wa aleykum salam wa aleykum salam mi ò béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ o ti ń kà bàbá wa ọ̀nkù mi ni wọ́n mo kàn mo sáré wá ni bàbá ò sì bàbá ní sọ́nkù rẹ̀ wá ṣáájú lọ́dọ̀ mi ni. ọmọ mi ti ń